Hello everyone, welcome to Tony Talks. Welcome. I hope you all are doing well and today's video is good. So let's get right into it. And uh, thank you for all my subscribers. And if you are new here, thank you. And don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you. And please, there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ̀ ń flag mo ò ní ṣépè ṣùgbọ́n ẹnu mi ò ní gbòfo ìwọ tó bá ń flag fídíò mi tí mò ń ṣe bí gbogbo ọkàn mi ẹ̀ ṣe máa já nìyẹn tó bá bímọ bí gbogbo ọkàn mi àtiwà àwọn ọmọ ẹ̀ ṣe máa já nìyẹn tó ò bá dẹ̀ bí náà ọkàn mi àtiwà àwọn ẹbí ẹ̀ bó ṣe máa já nìyẹn ìtorí nǹkan táwọn èèyàn máa benefit inú ẹ̀ òun là ń ṣe bíbá ìlọ́sàn olórí burúkú yín tẹ bá ṣe justice of Mohbad yín bí ọ̀rọ̀ olórí burúkú ya Mohbad and dá sí mi ti ẹ lọ sórí péjì èèyàn that is one thing with me torí ẹ̀mí ṣe máa ń sọ pé if fún want to go? wò wá mi ìmọ̀ bẹ́ I keep on telling you me, my bẹ́ ṣe I don't go on people's page. kò bá mi jàre kò náà ṣé kan tí mo sọ yẹ yín ṣé you will never see me going on people's page I don't have the time mo ti sọ as a blogger tí blog wá blog me. tí n bá búyàn wá you cannot say because you're a blogger oh serve oh fair collect who does that immediately you serve you collect but majority of these nuisance bloggers are outside there they want to serve they don't want to collect i'm a blogger you should expect critics you should expect criticism is it either good or bad that's why you never see me lọ máa flag èèyàn kan tó me. sọ̀rọ̀ mi lọ máa attack èèyàn me. tó ń sọ̀rọ̀ mi ìwọ̀fà lẹ́nu ṣínà peter sì sọ ó ní mouth na servant o you can send your mouth to anywhere o ìwọ̀fà lẹ́nu ohun tó bá wọn ẹlẹ́nu ló lè fẹnu ẹ sọ i don't give i don't give a damn about what people say or what chat you to bá ṣe fún mi i don't care èmi náà sọ̀rọ̀ èèyàn wọ́n sọ tiwa ẹ jẹ́ ká sọ tiwọn so báwo ló ṣe wa ni mi lára pọ́n on ṣe chaati fún mi mo lọ flag i don't have that time it, it is only jobless, jobless people that will be flagging o ti sọ tiẹ̀ ẹ fẹ́ wa náà láyè ká sọ tiwa ẹ jẹ́ ká yé jọ gbọ́ wa when you start flagging omi pẹ́ jẹ́ wà lọ́wọ́ yín am I communicating so please respect your age respect yourself and stay in your freaking lane am I communicating so ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ wa lọ now ẹ jẹ́ kí n sáré chip àwọn nǹkan tí mo fẹ́ chip in we are still going to justice for Mohbad ṣé nǹkan tí mo sọ yẹn so mo kàn fẹ́ chip in àwọn kìíní now mo ń sọ̀rọ̀ nípa àwọn tó máa lọ ń cover àwọn events. ní Nigeria, anywhere in the world ṣe ń gbọ́ mi now táwọn èèyàn bá gbà yín kán wá sanwó fún yín kẹ́ cover wọn wọ́n sanwó fún yín pé tí any lapses bá wà tẹ́nìtìn bá wà tí ò da tí kò jẹ́ kẹ́ gbé síta ṣe ń gbọ́ mi you edit it before putting it out there a gbọ́ tí àwọn àwọn èèyàn bíi tiwa báyìí tá bá lọ pàtí tá record nǹkan tá bá jù síta we are not professionals in that field ẹ̀yin tẹ́ jẹ́ professionals in that field you should know better ẹ wá lọ record àwọn èèyàn àwọn Abíọ́lá Oríṣílé Goldmine TV etc ẹ wá lọ record àwọn èèyàn àwọn nǹkan tí ò jẹ́ kó wà ní ojú ayé ẹ wá jù sita? now i'm asking you She kẹ́ lè fi pull crowd ni àbí kẹ́ lè fi kẹ́ lè fi dín traffic lórí page because i don't understand last week Auntie um, montai she had a wedding ṣé gbogbo say societal wedding tó she? ní Nigeria. now àwọn videos kan wà níta tó jù sita ibi tí ìyàwó ọkọ ọmọ wọn ti ń lo phone many many things went wrong in that many of those videos táwọn tó cover gbé síta I expected them to edit that video and not put it out there because you know social media for now mistake èèyàn làwọn social media máa ń wá kiri láti capitalize on and talk about and and its content I'm telling you because ìwọ tó bá ti gbé nǹkan ẹ̀ sórí social media you should expect people to talk about it ìtọ́jú ìbùsùn máa ń wọ àwọn olórí burúkú tó máa ń sọ pé gbogbo nǹkan lélẹ́yìn máa ń fẹ́ dá sí ṣáyé ìyá yín fẹ́ bàjẹ́ ni wọ́n pè yàn blogger ẹni gbogbo nǹkan ló máa fẹ́ dá sí sórí burúkú bá yín ni àbí kan tí mo sòye yín náà kí ni wọ́n fẹ́ fàyọ ẹ̀yin tẹ́ ń cover event ẹ ti mọ̀ pé lots of àwọn kinní yóò dá why are you putting it there Are you putting it out there fún customer yín kọ́ throw under the bus ni ẹ bá mi dìẹ́mú number one ẹ wo ti Montai yẹn Táyé Lẹ́mọ̀ṣọ́ ẹ wo video, yẹn ó lọ viral gan many people were upset with the groom ẹ bá mi dìyẹn mú ẹ wo ti Ṣẹ̀kí àti Elégùṣì wọ́n lọ ṣe mọ̀ last week No, wọn ò gbé proper video bíi ti Saheed Elégùṣì tó ti look well wọ́n lọ gbé bíi tẹ́nu wọ́n ti wọ́ ṣé kò rí video, yẹn kó tó gbé síta ni ẹ bá mi tún dìyẹn mú ẹ wo this week again Many we are we are social media. We we we watch we watch things. We we see things. Èmi ò lọ kiri bí ṣe sọ fún yín. Ó máa jù sí wa ni. BJ, what do you see about this? As a blogger, we will analyze it. We will talk about it. But the thing put in common July and want to man cover events. It needs it needs to stop. Tí n gba is event mi. Tó bá gbé ìgbékúgbé máa fọ́ camera ẹni. Because you should know better. That is why they call the professional. To bá fẹ́ pe number people kó mú phone kó máa record wọn ni wọ́n á pè wọ́n wọ́n ní sanwó fún But when they went to you professionals to cover the event, you should edit before putting anything out there. Am I communicating? Now, ẹ wo Sẹ̀kí again in last week. Wọ́n lọ sí birthday kan lánàá. Mi mọ̀ bí agbogbo yín rí fídíò yẹn. Elégùṣí òun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ lọ lẹ́yìn. Olórí Sẹ̀kí ó rìn lọ níwájú. Ẹ wo attitude tó fún odindi ọba bó tiẹ̀ jẹ́ pé à ń kọ́ lọ́ba out ṣe ń gbọ́ ìyẹn ò fún olórí ẹ̀ ní infantry láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọkọ àtìyàwó ni wọ́n accepted am I communicating but tí olórí bá mọ̀ pé wọ́n máa capture ọbẹ̀ yẹn ni kò ní ṣe bẹ́ẹ̀ Abíọ́lá Oríṣìlẹ̀ it is becoming and becoming of you stop putting nonsense out there edit your videos before putting it out ọkọ àtìyàwó ni wọ́n wọ́n lè sọ̀rọ̀ síra wọn anyhow am I communicating but not you ṣó lọ ṣó ojú wọn ni ṣó lọ gbé ẹnu wọn ni okay o dẹ̀ ṣe mistake gbé nìyẹn you should watch the videos before putting it out there there is something called edition edition olórí wa ó wá rọ́bìṣì ọba wa ó ní ṣó ní rìn síwájú gbogbo wa la capture ọ̀rọ̀ yẹn olórí dẹ̀ lejú anything tó bá ń ṣẹlẹ̀ láàrin wọn we don't want to know Abiola Orisile and every other people covering events you should know better there are some videos you need to be editing before putting out there we don't like that scene tari yẹn we don't like it another one is you know, mommy Elegushi wọn ọbọ onírú ìyàwó ọbọ onírú ìyà fọ́tò ọmọ ẹ lọ sọ. am an analyst i don't care what people are saying pé kí ló kàn bẹ́ẹ̀ orí ìyá yín orí ìyá yín burú tóun bá gbé síta àní ṣé ń mi now Igba ti, Igba ti. Um, ìyàwó ọbọ níhù tó bá màmá ya mama màmá ya lórí tébù table. lọ kí àwọn So wà lórí tébù ṣé ń gbọ́ mi olórí ṣẹ́kí ó fún wọn ní straight face mo ráwọn èèyàn kan tó sọ pé ó lè ti kí wọn tẹ́lẹ̀ they are very close kò sí bó ṣe lè kí wọn tẹ́lẹ̀ tí ò bá tẹ̀ fẹ́ kí wọn bẹ̀ ó yìí máa smile àbí kò yẹ yín ó máa. ó sọ ojú nù fún màmá yẹn ni ó keep straight face do we have to see that And you ń cover Show Jack. Tell me one. èèyàn wá tó wá attack Ṣẹ̀kí pé báwo ló ṣe máa treat màmá yẹn bẹ́ẹ̀ yẹn wípé wọ́n ń jà ní wọ́n ń jà ní Àbújá tí ọba last week òun ló jẹ́ olórí máa we don't want to see that please all you people coming ìwọ tó bá ti sọ pé no volume lọ ju fóònù ẹnu tẹ bá ti lo motorola hello moto àbí thirty three ten òun volume please. You should know there is something called edition. You edit. You don't need to put all those things out there. You edit them want to be throwing people on the bus event ló ń ṣe tó fẹ́ ṣe event even if there there is misunderstanding between them at home tọ́dẹ̀ fún àwọn latitude àti you don't have to put it out there edit videos for editors to watch your videos and edit it before putting it out there. Am I communicating? Because it is becoming unbecoming now. Every event, àwọn èèyàn bá a mistake ṣá coverage. Am I communicating? So, it is not my name. What about network mi i don't do that please it is not my network so that is that and then i want to talk about this afternoon because last. i saw many people attacking Wasiu Ayinde. bombing that knows me blogger tó jẹ́ pé mi kì that is why you have to keep loving and liking when you don't love and like they uh, they achieve flagging am I communicating so love and like ẹ jẹ́ ká fi ẹ́ flag phone and tẹ́ ń flag video iṣẹ́ okùn Oh ṣe máa she nìyẹn okùn Oh máa máa mama ó Oh mama já ni ó máa máa ẹ now let me continue èmi ò ní sọ pé because mo ń bínú séèyàn kan sìn kí wá rí òótọ́ kí n má sọ no i am not like anybody that knows me will tell you i don't follow the crowd i follow my heart mo dẹ̀ máa dá ẹjọ́ bí ṣe rí ṣé ń gbọ́ mi i saw many people. They went to Rotimi Ajana's party on Saturday. And I saw a video. It on lọ viral, ṣé ń gbọ́ They sent it to me again. And the video, one show was Ayinde níbi tó ti ń kí ki lórúkọ bàbá yẹn bàbá tó gbaṣẹ́ lọ́wọ́ olú bọ̀bọ̀ tó gbaṣẹ́ lọ́wọ́ lọ ọmọ ah, èmi ò wá ń tú gbogbo àwọn nǹkan yìí kí ló kọ bọ̀bọ̀ yẹn please ẹ rán mi létí. rán mi létí orúkọ bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ tó bọ̀bọ́ tó ń ṣe olórí onímọ́tò lóṣòdì sìn what's his name. Oh, thank you so much. Thank you. Ẹ ṣé. Wàsíù wá. ṣé ń gbọ́ mi di wọn ló máa fi ń ronú ṣé ń gbọ́ mi àwọn ọmọ kéékèèké ló wà lórí social media sí débi pé wọn ò kí ń fi ọpọlọ wọn ronú ìwò òdí wọn ló máa fi ń ronú. Tàfásẹ́gò wà ní patí yẹn Wàsíù dẹ́ǹkì ẹ bá gbàgbé pé olórin ni Wàsíù alágbe alágbe nǹkan tó ṣe ń pè wọ́n ní alágbe nìyẹn it's just so unfortunate pé Wàsíù kò kí ń fi ààyè olórin sílẹ̀ gbogbo wọn ló fẹ́ bá ṣe ọ̀rẹ́ ẹ tàn ní ẹwọ́ wọ́n ń kọrin wọn ni tán bá lágbájá ṣe lọ́la tán bẹ́ẹ̀ nìkan ṣe lọ́la kò sẹ́ni tó máa challenge wọn pé on oh, loyal because wọ́n. business business boundary yẹn eh? but Wasiu à ń ṣe á bá wọn ṣe business á tún súnmọ́ wọn á bá wọn ṣọ̀rẹ́ nǹkan tó ń ṣe sọ pé kò loyal nìyẹn but there is no loyalty in what you are saying iṣẹ́ Wasiu ló ń ṣe ṣe rántí ìgbà tí Koko Zaria lọ kí Tafa Sego bí gbogbo iṣẹ́ kí Koko Zaria pé kò lóyà no ẹ gbàgbé ẹ iṣẹ́ wọn ni iṣẹ́ wọn ni àbí kò olórin ni Wàsíù Wàsíù ni ò maintain business boundaries tó tún lọ fi ọ̀rẹ́ sí tó fi rí pé ó máa ń close mọ́ wọn gan tó fi sọ kò lóyà o àbí kò yẹ yín iṣẹ́ Wàsíù ni Wàsíù ń ṣe mi rí nǹkan tó ń loyalty ń bẹ yẹn iṣẹ́ ẹ̀ so please can you kò lóyà kó bọ MC olúọmọ lọ ṣé kó má jẹun mọ́ ibi orin ibi agbe yìí làwọn ti ń jẹun àbí kò yẹ yín tí sẹ́yìn bá tún lọ bá tún wọlé á tún kì í àbí kò yẹ yín ẹ wo bọ̀bọ̀ yìí um, bọ̀bọ̀ tó fáyìn ó wà ń pàtí yẹn mo ti gbàgbé ẹ̀ àbí ṣebí alpha bọ̀bọ̀ yẹn fẹ́ tẹ́lẹ̀ ex Wàsíù Wàsíù dẹ̀ ń fẹ́ àfàtíà ìyẹn ò sọ pé islander ẹ ṣe ìyẹn ò sọ pé commercial rẹ so that is what i'm telling you iṣẹ́ Wàsíù ni Wàsíù ń ṣe so please spare him yeah that is that now let's go into why i'm out today i'm out today because of justice for Mohbad we want to recap a lot of things yeah normally i'm not gonna answer Motivate many of àwọn olórí burúkú apọkọjáyé yẹn ṣe ń gbọ́ mi many of àwọn olórí burúkú apọkọjáyé they are manipulating the public the way tí Wùnmí olórí burúkú àṣànà olóbò town council the way tó fi manipulate gbogbo ayé wọ́n manipulate a lot of people wọ́n tún wọ́n sì pé ṣé mo sọ fún yín pé police station ní last Thursday Russia sọ and I quote that sọ pé òun kọ́ lòun.